الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إني أري اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ina rí bí a ká sí ìjọba rẹ̀ ìrẹ̀yìnrẹ̀yìn ìdí kàákà ẹ̀pẹ́ ọ̀ìzà ọ̀yìn sí ní ìjọba rẹ̀ agbiri ọ̀nà tó mọ̀rí kàkà aftar alhajimu walmaju ẹnubè ọ̀sá ọ̀bẹ hún wọn tó mọ̀rí ọ̀nyọ́ nyara anáṣẹ ìlúkàyè ọ̀zọ́ ọ̀zápẹ̀ ọ̀dọ̀záwẹ̀ anáṣẹ́ níka ọ̀zọ̀ náà ọ̀mẹ̀zápẹ̀ náà ọ̀kùnmí

awa ne bana chiche muri no musi ye yuna en sene do la we ono bi al haiti ono ne onye me ha bawe ehumini tehe da lọ́lẹ̀ ní èrí sọmọ́nì lọ́lẹ̀ ní ìrányàn àwọn òṣìṣẹ́ àwọn agẹ́tẹ̀ ẹkú ìyọnu ọba aṣọ ọ̀bẹ̀rẹ̀ máa rẹ̀ àmá ọ̀hìn náwẹ̀ lọ́sẹ̀ ilé omi ní tẹ̀hí dáàná rẹ̀ nù dọ́là náà wọ́ ọ̀hà kí náà yíra náà náà ó hàn àmọ́ bí ẹ̀rẹ̀ wọ́n ṣe jẹ́nẹ́rẹ̀ ó rẹ̀ mìíràn yẹn dẹ́yì kí àmì ìnẹ̀rẹ̀ kẹ́nẹ̀ àkàkọ̀ obìnrin mímí ní ìtọ̀nyára anánẹ̀rẹ̀ ó mi ní ìran yẹn àwọn níyàn náà bàná jíjẹ ẹ̀yìn sẹ́mi àgbékì himba nse na idoda wọn n'ọnụ olú ọtí ọ̀nà náà na kọ́kọ́ náà àtòbí náà dùn ọjọ́ àtòbí ọmọ ìjọba wẹ̀ sọ́tọ̀ntọ́ mọ̀rí yìí olú ọtí ọ̀ anyị imi ma da daman kọsi eye drop ana na ya onye awe ozi ọba n'ụlọ kanụ onye nyere ya ozi ọ nyere ya n'ụgbọ nwụrụ ka oge awe chemchem ọjọọ ba ha lọchọntọ mụrụ ibi ara na mụta ama aka na m dani ka ye anya anọ tọtụ n'ụtọ o redi du awe ọtọ ọtọ oge awe azi abadi bohor bohor anketọrọ na asịrị ada ahụ ọ̀nà ọ̀sì dìrà tìlẹ̀ yìí ramadan oòdù àwẹ̀ àmọ́ onye ìṣẹ̀rẹ̀ nwụ àsọ̀rọ̀ ẹ̀ kárí ya ọnọdụ ọ̀dọ́ oṣù ẹ̀wọ̀n lọ́nà ọjọ́ na náà lọ́tún tó ya ẹ̀ wọ́n nílẹ̀ náà ọ̀nà ọdọ́ oṣù na láàyè ma se kayan na wani kai buhoro na nan a sokko muri da zai ko zo ni ne ji etore ana ana sai dera a sokko kai ozo ni ewe awo nyu katan abese mu nto muri se pa sallallahu alaihi wasallam agoka onya fa ya na azai yana ya zai

ọba ní ìràwọ̀ náà ló lẹ́gùn náà sílẹ̀tì tó mìíràn yìí. òjò ọlọ́tọ̀ ọmọ náà bá wẹ̀ ká ẹwọn náà rẹ̀ ní gógógó lóyìn lóyìn ọmọ àpò ọbábábá òjò ọtọ́ ẹ̀kọ́ náà kínyẹ́ wúnyẹ́ nìyẹn mẹtẹ́bárò ló kínyẹ́ wúnyẹ́ nìyẹn. olee akụtụ ọka ya na arụ na ochiri na ochiri ya náà ní ya tó mú rí ọmọ ya ipa àfisọ ohun tó mú rí ọmọ ẹ ó ya ọfisọ ya sàábà ń dán mẹ́rin ipa àfàyẹ ní ya ohun tó mú sàlásálám ó kíyún ní ìhírà sún ọmọ ẹ̀yìn obi ọyịsị rọ ọyị nwụra ọrịtọ nwụra anatite ina n'aba bi abdullahi bin umar radiyallahu anhuma lóni kenyi sọ ààrùn ló ti inye wúni rẹ sẹ lọbàrẹ mẹ tí rẹ Ọ ma aba wee. rabi na ọzọ wee. múlẹ̀ náà mi ṣe èyí ẹ̀wọ́n náà yọ̀rọ̀ mi ní islam àbẹ́bí ìṣẹ́láwà ni orí rahma lọ́tí tó mú ní ààrẹ ẹ̀rẹ̀ yẹn ní ilẹ̀ náà àmà àhánà ọ̀rẹ́ bẹ̀tẹ̀ àwọn ọ̀rẹ́ òmùrí ọ̀nà bẹ̀rẹ̀ ọmọdé àgbàbọ̀ ọmọdé ayámbá yìí nínú amen amen mùsùlùmí tó mọ̀rí ni àrí ṣọ́nà ìwà nì ṣọ́nà ìwà àwọn ọmọ ìsìká jẹ́ nì ẹ̀ wọ́n èyí bẹ́ẹ̀ nì ẹ̀rọ ni àkùnrin lónìí ọ̀rọ̀ náà yọ òyìn lónìí hàn Thank you. Qur'ani ka yere ka ye sira wa ye asese ka nye se kanyo asumi ka anasiri ka kɔbɛ ni mele de o awon na ne yi sɛ na ɔmo ase nyina kala ko ose yi. ɛnya ne sira wa ɛno na ɛtɛtɛrɛ wúlò náà wọ́n yẹ kata ẹ̀mí sọ̀rọ̀ ẹ̀ni mi. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أمر يا هيا kutiba aleikum siyam ama waiba irera siyonini ababu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ame kame me irera so yenana mi deve doni de yono na obi sabo yenye mwe yomuri anawa mwe yenana basime yenze nini Amin. Amin. Bịa nini ikokiri asa anaghị ikhlas. Ikhlas. Dọọzọ mmesa agụba omori ọnyara chọchọchọ. Ọzọ nyere ya. Ịdị sọ na ọmee. iná bí ẹsẹ̀rọ náà mẹ́ iná ẹ̀sọ́ náà mẹ́ orí ọ̀nà náà bọ̀ sọ́tò tó wuli nù. tinya salatu ne to muri ne ya yi kisi iri da ya ce ta yanwe iri ya ce ta kọmọlẹ ọyẹ kàyé ọnà ẹkẹ ọyẹ fẹ ẹnu mọnà ọnà ayi sọ bẹ ya n'ọkọrọ ya bẹyà abẹ abẹ abẹ mi ilé abaya náà ayẹ kọmọlẹ ọjọtẹ ẹwọ ọwọ náà ilé mìíràn náà ayẹ kàyé ẹwọ ẹhánà kọnà ọrẹ fa àlọ lèmọ mọlẹ ní sinatu ntɔ mu ri ndi. tinye sinatu na amen omori efi yɛ mmerɛ wo nika yi ɔne yɛ ame ɔɔda ne gyɛ ɔne yɛ ame ɔne kɔnɔ ne ka yɛ ame yɛ ame ɔne omori yi gyɛ kɔnɔ na ɔre kɔnɔ ame ɛnum aba asɔ ne mɛ sɛ omori yɛ paa us ọlọlọ mẹrẹ tọsọrọ ẹzẹ ẹzẹ ọmọ ẹrẹ ọmọ tọsọrọ ẹzẹ ẹzẹ bẹẹ kakubọ mọ yẹwu mẹ ẹ bá kó fi sẹsẹ ẹsẹ ayé ìfúlọsì ọmọ mẹ ọmọ mọ yìí kàkà yìí wàmà ọmọrọ ilà wàmà ọmọrọ ilà lè àbùdó lọ́wọ́ mọ̀kọ́lẹ́sìn àlàó dèé. ìjọba yìí àkàrà yìí nípa ní bọ̀bọ̀ nìyí tọ́ àkókò àtọwọ́ wa ẹnu ọmọdé yìí kàá àkóbá nìyí àmà abẹ́ pìtì ẹ̀rẹ̀ ọ̀nà ọ̀zà ọmọdé ọ̀nà náà sì kàá ẹ̀ka yẹ ìsọ̀nà na kẹmẹ ẹ̀yọ́ náà ya kẹyà mẹ́ni o ẹ̀yìnrì wọ́n مخلصين له الدين وما أمروا إلا ليعبدوا الله أمري أكاين ساسي قدا يوا إريني تاركا إنه أمري عبد الله مخلصين له الدين إفاسي مدى يوا إكيه أمري أنا أكمري أنا مخلصين له الدين desha heko eh, noje yo nyama cho cho cho n'omuli onyama kyokyokyo kyonasula ezenza kwa ya nahi ahmad farid ni nitakanda naye albahr raiq fi zuhud raqaiq ama kanika tàrífà fana sẹ̀rẹ̀ ìtumì ìkìláàs ana sẹ̀rẹ̀ dọ́kà ọ̀nà bi tajiridu kọ́sìdì tajiridu kọ́sìdì takọ̀rùbì ilẹ̀ lọ́hì azawajan anjami ìṣàwárí ọ̀nà bi káyé ìsẹ́nà ìkìláàs ọ̀nà bi ká bísí wàá máa mi nyẹ́rù kò mórí nà kẹ́ wọ́n mórí àgùnbá ọ̀ma àmàlà mi. agota eh, eh, eh, ẹ ẹ ọba kẹkẹ ẹyìn sáwọn kò fún ọmọrí ọmọ ẹ lásán mi àgbo fún ọmọrí sinọtò tó ọmọrí nìyí ẹsẹ tó sọnù wà bá mi àfọkà tó fún ọmọ ẹ ní ọ̀nà nàá mi ẹyìn ní òye ní ti o wọ́n o sọtì tó mu yìí nìyí asanya no mɛ bɛ asu nyɛ ro kó mu yi na yi na bɛ o ba bi yi o eso yɛ ni duto si na wɛ ni duto si na na ayi yi abia o yi abia na o de n'o bɛ si yɛ do o b'o nyɛ ro nɔ k'a bi eso ama ni ewu mo ni ma mɛ a ko fa o do wa dunia honi agubisa nsanyana bo honi aguba pisana bo beka gbo muri onyana chochocho sojo to muri ini taka ndasana ai haula yuhibbuhumullah haula yuhibbuhumullah awani taka ndasana ابن قيم الجوزي rahmatullahi alayhi dáàkà ni na al'amal suratun wal ikhlasu ruhun okoroniyaani akyerɛ abuli ɛpana na ɛyɛ atam waazi a waazi a naa ne ba kyerɛ ozi ere ego kakyere wezure akyerɛ wẹ̀ṣẹ̀ náà máa simikọ́ọ̀nù àtẹ̀rọ̀ onóòzìzì rí kábùlì àtàmà àwùwà sí. ìkíláàs náà mẹ́ kábùlì àtàmà àwùwà àṣẹ náà gbọ́ mórí ọ̀nà bó pẹ́. wọ́n àṣẹ náà àtàmà àmàlà sábà wọ́n ọ̀hún ẹ̀ ọ̀nà ọ̀nà bíi ọ̀nà yẹn asanyi so si wahura avon na nina akpokoro pit sadaka mmenu so mmenu agọwa ọtụtụ mmiri ni ụgwọ rọmọn umebiretere nụ banyere ọnụ kan so ka ahụman abịa na-aghọta ume ọchịnwa ọbịa n'ihu dọrịba chere m wọn ya ẹsọ sọrọ ẹyẹ ẹrọ rẹ fún ọmọ yìí jọjọjọ ọnà ọmọwẹ ọnà nyìnyín o ẹ ọrọ fáánù mà lọ okú àmì anasi kàwé ẹmẹ àgbo ọmọ yìí ọkọọrọ àwọn okú sọtútù ọmọ yìí nínú ibn qayyim al-jawzi rahmatullahi

banana awa tete agogo nyitosi kɔnɔ la mɛ dɔw nyitosi ewu koropo awɔ e nɔ ayɔ ne bila mɛ kan koropo sumatu tomori ibn qayyim al-jawzi okay amal al-mura'i baslatun kulluha ushurun akokoro ọ̀rọ̀ náà mèrè màgá mi afọlẹ ẹsẹ ama ọmọ ẹyẹ ata ahuwa ẹyọ no kò fi akọnde ẹkí sọnyẹ ti na yẹ ọmọ nọ ahuwa ẹyẹ náà mẹ mẹbi basunatu kunmọ ẹ kọsọrọ ahuwa ẹyẹ náà mẹ bẹna sẹ mani kaka alẹbasa ẹna e, ka ba ne bi ẹ aba ne bi aparapara wọn kà lọsọ para ọmọ ẹwúrẹ ẹdùn ẹbi tó ẹgbọsọ ní wọn ta ẹ ọmọ apáyẹrẹ mẹ nínú ọmọ ìsìkà máa kàrí ẹnu lọ ọmọ wọn ni wọn ìka lọ ọmọ alibasa ọmọ ìṣòro ọnyá apáyẹrẹ mẹ ọmọ àhó kàdé kọ́ lè lu ibi tó alibasa alibasa bọ́ọ̀rọ̀ náà bó kú okù sọ́tò tó wòlí yìí. ọ̀rọ̀ náà mo kọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wí èrè màá gá mi ààfin mẹ́ẹ̀mù ọkọ̀rọ̀ nọ náà ọ̀nà sọ̀rọ̀ kalibasa ọlọ́rọ̀ máa ń sọ̀rọ̀ wọ́dọ̀rọ̀ kalibasa ọ̀dẹ̀ ni àwọn apáyẹ̀ ni wúlò lè kó ni tó alibasa dẹ̀ kápárẹ̀ ó ti tù ọrọ wà fà de kapa lórí tu ọwọ fà de kapa lórí tu àwọn ọmọ àwọn pàrọ polo de kapa lọ rẹ pẹ. sọtì tó múri mi múri ẹnu ọgbà yẹn ebile ayé mu tẹ̀sí dọ́là yìí mà yìí wúhẹ́rẹ́ yìí dì yẹn tẹ wúhẹ́rẹ́ dì tse yẹn tẹ ọkà yìí. ikuku rumi eneyo eneyi etamasi jọ etamasi marọ ìtarọ ẹnọbi àrògbòòrò dọọvọ àrọ àrọ si olóṣì ọvùhù ìtarọ gbòòrò ògbòòrò ìgòrí àrọ dọọvi àrọ àrọ ẹbìrì ya ansaasa oh, oh, oh, eh, enyetɔ ah, no ikukuru mi ohia ohita no ankoma yɛ kae arahe ohia ohiri ankoma yɛ kanyiri yɛra yɛ ikukuru esana se metarɔ ikukuru mi ore ihia no spɔtɔ ni kae ama yɛ ni yi onu kukuru ọka dị arahịa ọnịrị kwete dị uhie kukurumeno dị na narahịa n'aka ikukurume n'ihe ịtara ọka e ewere nyito n'uhi emere nyito n'ime ihi enwere ehita emere ehita nọ ara anyị sọsọ enyo gbanye tụrụ ahụ sọ ahụ sọtụtụ toburi kukurume na ehita na semarọ n'aka ya arahịa ka arahịa nye suru yusuru ka itene n'ihi oyibo emime ezi ijenye chiri itene wuhi isi ọbịrị pali isi ọnwa n'ọbịrị pali wekiri ya rahe isi ọnwa n'orisi kwukwa wure sojo to wuri ọkịtọnọ n'ihi oyibo ya ọfahịa nene esi ijenye chiri ele wuhi isi ọbịrị pali isi òtí tó mú rí mi. ọ̀tọ̀ ọ̀rẹ́ ọmọ náà rè ìjà àárẹ̀ yẹn kà sówọ́ ní tẹ̀yìnrà oní tẹ̀ní mílíọ̀nù nínú yìí ìjà àsówọ́ ní tẹ̀yìnrà ara yìí rè òtí tó mú rí mi. ibnu ntòsí ìfọ̀mọ́ ní sílẹ̀ nínú yẹn dọ́nà yẹn náà sọ́dà kàkà yìí. إذا اشتبكت دموع في حدود تبين من بكى ممن تبكى إذا اشتبكت دموع في حدود تبين من بكى ممن تبكى إذا اشتبكت دموع في حدود أوكي أبو إجا كتا كتا إني إني إني إني كورا إني أبامي أنيو يا كورا إني يا تبين من بكى ممن تباكى أكبر يوم كتا كتا دا دا دا غابا wúni ìrẹsọ̀rọ̀ ọ̀kíńdà yà á yẹ èmi àjòlélò gbòòrò ọ̀rùn ní ní ìṣòrìrì èjì ọ̀nà àjòlélò gbòòrò wọ́n yà pa àwọn ọmọ ẹdùn ìrẹ́gùn ọmọ ní ní ìṣòrìrì èjì slọtì ntòmùrì. anya tó nyɛ maa yɛ tu kye ba ebi kɔ mu jɛli ake kara inan ina juwa adwuma ne yi siyɛ tɛ a yɛ ɔhyɛ jɛri tu sɔrɔ ba uti bɔɔli na wɔ tupa ko ɔtupa kɔɔli ama sɔrɔ ba do nana ɔkye na ɔmo ma taa na ɔgɔdɔ tɛ ba ɔha dɔ ira yi hu bɛɛ wo thirty years sọ tuntum danye ọjọ abọchi ankọjọ ìpapara ọjọ anyị ẹnisa àlẹnyẹmí kọrin ní ọmọ ẹ ayọ ọṣẹwùn ní zeni papara iná mẹmẹrẹ ẹni wọtamẹlọn máa kàn. eh arụpa ahụpa ehia aduma ahụpa ọdị na ọgbawa ahị aduma ọnụ ntụ mmiri osiri ya na-ebetere osiri eyi aduma ọnụ na ụmụkọrị n'ụzọ ire nwa ahụpa atị na-ere otu ntụ mmiri na osimiri ntụ mmiri nini ọkaghị ọchọ ere ụkpa ọ na ọchị ime aka na ọ na ahịrị ọka ọchị ere nwaghị ụkpa daa ka ahịa ọchị sọ n'ụbara nọ na mmadụ chụpako ya ene ake ere ewe ọ na-eze eme daa ka ahịa nịka ma ọ ya kịra ịbọbọrọ ọnụ si arụsị na dị sọ́tù tó wù. Uchebo na ndị aka ayọ ọchịrị nwa ọpaka kwere nye suru yee bụ ayụ di ya na-atụ inu mori ya o jee bụ ọtụ. Daa ihe esi ma abịa ọrị sụwa abịa. Sọ́tù tó wù. Yesu mẹ́tụ na mẹ́mụ. Abapẹjuwe nínú ya onye nnu kọmil dị osisi ya taa esi ihe ụka e. ọzọ n'enye ikhlas ọkọrọ n'ume n'ụmụ agụrụ omorihi ọha ọkọrọ aname n'ụmụ agụrụ omorihi ọ na-ashọpụ ju ya n'ihe tenu n'oyi ọ na-amụkọrọ ene aka ọrụ n'itete ya omori ɛna lulu ɛnu wa ahyɛ yɛ lɛn esɔnsɔ na ɛnɛ lɛ ha ɛnɛ na ba mɛ ɛnɛ na mɛ tɔso yɛ lɛ lɛ abɛ ka agbomori onyala tsɔtsɔtsɔ yɛ tsie ya kɔkɔ wo ka biso na le yi yɛ e tɛ sɔn ɛlɛ sɔn na pama lɛ tɛ biso na yi yɛ tɛ ini oye ti ma pe ju rɔ ɔlɔna mɛrɛ e tɔso gbomori. ọ̀rọ̀ tó yẹ tó ọ̀sá inú sí máa péjú ọ̀rọ̀ náà mẹ́ bẹ́ẹ̀ mọ̀ fún òmò rí. àǹkọ̀tsọ̀ ìrẹ̀wọ̀n ọ̀pá ọ̀rẹ́ àǹkiri yọ ara ẹ̀ ẹ̀nẹ̀ bàbá jẹ wúdíọ̀ àpéjú ọ̀rọ̀ náà a bẹ́ẹ̀ mọ̀ fún òmò rí. kúrẹ́ ní wọ́n nìkan yìí ha. والله تالله ثم بالله الذي لا اله الا هو ابوزونو مريحا اني انا زوها ayeke to ayeke no waame ɛsɛ waakata na vae na aheke wade pɛɛ wuri kɔmɔ nyina waaha sɛ wadekae ɔzavae ɔmuri mɛmɛ mɔ na ye owei inú ɔno zava asɛ mokɔrɔ tɔnɔ akoma zɔ ɔmɔri yi dẹ́ẹ̀ sọ yíyẹ yìí kàkà kan náà mẹ́ẹ̀tẹ̀ dẹ́ẹ̀ sọ yíyẹ yìí kọ̀rọ̀ káyọ̀ ní kẹyẹ ọ̀nà mẹ́ẹ̀tẹ̀ ẹ mọ̀ náà kẹrẹ náà wà ní tẹ́tẹ́tẹ́tẹ́ hóun ní kanyama wa govi rẹ yọsa ẹbẹ ẹbẹ govi ọmọri yi omi na etuki na ọrọ mada anọ nọ ni ọ ní yà abá ẹsẹ nyi ba ẹ yẹ zọrọ dɔnsi ka ba ɔrɔ ma ba nana ubi ni tuka nyi sɔrɔ yi wa fufa na ba ɔfa yɛrɛ ma ba mi da baba ɛnkata mɔ nɔnɔ ɛsavɔ yɛma ba ɛsavɔ ɛnkata mɔ da yɛma ba ɛsavɔ okoro ni mesi di meere meere yɛma nyalɛ ba di mesere ɔwɔ ɛsavɔ ɔnɔ ni mesi kama nyi di meere nyi meere nyi ɔnɔ ni mesi kama ba di meere ba meere ba. avire hakaro ila ine ngune ngune ngune ngune karao duri ni ngune au ramadan lo muri one kawapai one akubano ni nyala chochocho ijamaa ikhlas au ikhlas wa me agumuri one nyala chochocho ora nyikile ore kinao izi amayo izi akayo ili amoma ekyidono kiteezi dyaboze nenaani muri amaba abayanyu muri amaba abayanyu ekyokaye قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال رب ike woto ọjọ omori ike wọn mori. bima abọ itani. awuri evu mu wàrà àbàrà mu n'osiri wesi mi vu. lawari ẹ máa yẹ ká lọ́wọ́ àta. ìjọ máa ọkọ ihe na wàlá ọkọ ya náà màjìmárì. àwọn ẹ̀rọ ìwé ní kẹrẹ ewu bẹ́ẹ̀ mi àwọn ẹ̀rọ ní ní sani ẹ̀ka nígbà mọ́ọ̀lì wá ẹ̀kú dìrí ètùnú dìrí bọ́nàmà mọ́ọ̀lì wá àníbẹ̀ ìfúwẹ́ àfẹ́ ní pìtìlẹ̀ ìfú ẹ̀yẹ náà àyìnbọn mi ṣètọ́n.

liman kalusat lahu kotwatun akaye ɛŋɔrɔ si bɔɔlu ne kaka osopɔnyarɔ n'ɔsi ɔni dɔnene kini kini ka gomori ɔnyala tsɔtsɔtsɔ kɛnɛ ɔsosɔ nɔ akonyalo ma nu kɛnɛ ɛŋɔrɔ la ba ali komori o dɔn we akonyarɔ nu ila ibadaka minnu mɔgɔlasi. àwọn náà fẹ́ kọ́ ọ̀nà ní ọ̀nà ní wọn ni omori àìmọ́kùlẹ̀sù àwọn ọ̀nà ọ̀nà ní àìmọ́kùlẹ̀sù mo yín náà kókó wá sọ́tì ọ̀tọ́ omori nìyẹn ìyẹn sùn láti náà orí ọmọ ìmọ̀ kírí waka yɛhyɛ do azɛɛtɛm wɔkɔ ɛyɛ aso kaakɛ laa bɛfɔ tuntun mu sɛm a ɔdeka yɛ ina abi kokire ɔne me nyi ɔne me nyi ɛnyɛ ma bi pataki osi bɛ ni ɔne mi tura ana ɔdeka yɛ anyi sisi kí ɔda ase wɔ ɛtɛrɛ ane nkɔli onimaasu yɛ tɛrɛ bí ìdí jọ. ìfọwọ́ sọmọ náà wọn náà wọ kúkú yẹn náà àbá àbísí àkàyà mi wọn náà wọ kúkú yẹn. mo ní ẹ̀ mẹ́wọ́ ọ̀fà yá yìí nìyí. mo ní ẹ̀ mẹ́wọ́ ọ̀fà yá yìí nìyí. bẹ́ẹ̀ tí yẹn yá yẹn mi bẹ́ẹ̀ tí yẹn ní kọ́ yẹn mi. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه سلطة كرمك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردع كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يغللنا عليه وجزوع من اراد بالسوء عائدا عليه ولا يهيق المكر سجوا الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها لم شديد اللهم ارحمنا فانك بنا راهب ولا تعذبنا فانت علينا قادر اللهم ارتبنا فيما جرى به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرة ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين صلوا على النبي الكريم كم هنا àgẹ́sọ́sùn هنا máa ní sílẹ̀ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي ستر أصبرنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام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 ina rí dáwàníkà ayámbò mòrí ọ̀sẹ̀ ikọ̀ ẹ̀tẹ́ wúlùkọ́rọ̀ mòrí ya kàrẹ́ ìkìláṣ dọ́ọ̀lọ̀ mẹ́rẹ́ dọ́ọ̀lọ̀ kàrẹ́ dọ́ọ̀lọ̀ dịka awanwụ izomori izi ya dọrọ iblis echu ijewoto ka bọlụ olivewu abọlụ piti enye na-awọta ihe omori onoro ewu akenọghị إلا عبادك منهم المخلصين إلا عبادك منهم المخلصين أكوري أمري منك كي أمري أنوطن نيوان أن أنوطن نيوان أذا ألونا ألونا نبيز شيطان أولو لما ينوان نوان أنا يعني إني فلسني ya kake asalafu salih ọkwata hun mun to mori sabin ni ko kuma hun mai tabi'unan ne ko kuma hun tabi'u tabi'inan ne salafu salihun ne ne asalatu to mori ni ndị kai ma min e okoro na ọ̀rọ̀ mẹ́kẹ́nẹ́ dasi rẹ́kọ̀dì rẹ́hẹ́tẹ́l dasi takande rẹ́hẹ́tẹ́l takande ìwọ̀n náà ni sátẹ̀rẹ̀ tí lórí pọ̀pọ̀pà ọ̀dìkàyè lima sátẹ̀rẹ̀ tí lórí pọ̀pọ̀pà ọ̀dìkàyè keif lima sẹ́wọ́dún mọ̀ kọ́rọ́nà náà kọ́rọ́nà náà sẹ́wọ́dún mẹ́rin kéyì ó mẹ̀mẹ̀rẹ̀ mẹ́ẹ́ ilúzọ ní ó sì mẹ́ẹ́ sẹ́lẹ́dùn mẹ́ẹ́ hírọ́nà ní ó sì mẹ́ẹ́ ìpàtà èè bẹ̀rẹ̀ èhùsè kí sẹ́lẹ́dà ọ̀ mẹ́ẹ́ súrò ló mẹ́ẹ́ sẹ́lẹ́dà ọ̀ anọ́mẹ́kà ọmọkọ́rọ́ náà àgùnrí rẹ̀ hẹ̀rẹ́ ayọ̀nù báyìí ọgbọ̀rin olúwèsí ní rẹ̀ ọlọ́wọ̀gbọ́n mẹ́rin báyìí orísì olùsìká azamini ẹ̀gá máa bẹ́ẹ̀ kó ọlọ́wọ̀gbọ́n mẹ́rin àbáyìí ayéwúri ní anáyọ̀rẹ̀ ó kàsáwà kòóhó dáàsẹ́wà du ọlọ́wọ̀gbọ́n mẹ́rin àbáyìí súwèsì olúwèsì káyé

ní wọn nèbi ẹkọ mo ní òsì rẹ yá ọ̀nà àwọn àgbà ni mẹ́ ọ̀rọ̀ sì sí iná iná òmùrì ọ̀sọ́nà ní lima sáradọ́mẹ́ sọ̀tún mú rí ni òsìlẹ̀ ọ̀nà náà ni ọ̀rọ̀ ayá ni pẹ́pẹ́rẹ́pẹ́ ọ̀rìkáyé

Ina mẹ́mẹ́ lọ káwà mẹ́rin sílọ́tì òtó mú nínú bọ́ọ̀in ọkọ̀rọ̀ man ọ́yìn sọ́nọ́dọ̀ mọ̀rí sí ẹ̀ta káwà mẹ́ jòzí ní ọ̀rọ̀ ń tó mọ̀rí dọ́n tó mọ̀rí dọ́ọ̀ká ọ́ bùn wọ́n mọ̀rí ká áyí káwà mú kọ́rọ̀ náà dẹ̀ wọ́n bá sà sọ́n tó mọ̀rí iná ìmẹ́ ọlọ́mẹ́ àbíkọ́kọ́rọ̀ náà mẹ́ ọhụụ n'ugbo ntụ hụ n'ugbo omori ire ọhụ n'ugbo omori ire omori ire ọrịa mmadụ amịkara mee ụda ahụ mekene m usoro ebe a ịnị ka sere bana jee ikhlas waa mee adubo omuri waa nyere omuri itinye ya ọnya na na ya ọta ebe ọwa waa ha ma ntụ omuri waa ẹnu kọ́nù náà dọ̀ mọ́ èyí àkàrẹ̀rẹ̀ sẹ́ẹ̀bọ̀ náà wọ́n mẹ́ àgbọ́ òmòrí wọ́n rẹ̀ mẹ́ ohun tó òmòrí mẹ́mẹ́ sókè tó òmòrí mi ozi ọmọnyà ọdẹ ha hún ní sílẹ̀ ipọ̀ pàpà nímà sẹ́rẹ̀ dọ́mẹ́ ọdí káyẹ yẹ ní ìkláàsì yẹ mẹ́tọ́ sílẹ̀ ìzẹ̀ ìzà àgbọ́ òmòrí ọ̀nìyàn chọ̀chọ̀chọ̀ asani suku ba wuro ọsa afanya gobe sáwọn ọfa ọmọsílẹ ọgá ọdẹ oníyanwó ọdẹ ha wọn ní sọ ọpọ ọba ọmọnẹmẹ ọdùkàyè wẹríkàwá sáàsó ntọ ọmọrí sallallahu alaihi wasallam iná mẹmẹ alfudail ọmọ àká ní inú rẹ̀ òmòrí yìí òmòrí ọmọ mẹ́ta bá ní ilé òmòrí ẹ̀ka kẹrẹ alẹ́rí ọlọ́kọ̀lùmọ́ọ̀tẹ̀ alẹ́rí ọlọ́kọ̀lùmọ́ọ̀tẹ̀ wàlhàyà lè abẹ́lẹ́wàkọ́m ayẹ́kọ́m ahàsánù ọ̀rẹ́mọ́lá alẹ́rí ọlọ́kọ̀lùmọ́ọ̀tẹ̀ wàlhàyà òmòrí yìí anátọ́mọ̀ ìṣú anatomy àìní wọ́n láyáta lọ́dọ̀ túnmọ̀ ọ̀yíyàrá ọ̀yíyìn àìní ọ̀rin ọ̀yíyìn òmúrí ọ̀tí iṣú tọ́lùdé anájẹyà rẹ̀ yọrọ láàsáyì ìsà àgbékọ́nà ìyàwó lèdè èyí ní yẹta ẹ̀rẹ̀dẹ̀ yìí dábàá yìí àrẹ̀

alfudayla na wani iya da aka ne kare ayyukum asanu amalan izo ai akhalasuhu wa aswabu eno kora ni ni omo yi eno ni je omo ya ba chochocho eno kora ni rejire akhalasuhu wa aswabu e eno no kora ni umeme wame akubo muri yo nyara gene gene sifatu mtume muri ni okay atana amala hizo ituma ndono dem never ha alfudel sirin kara deki aba ali ma yawa de ali alfudel yabo ma akhamasuhu wa ma ọmọlà mẹ̀ẹ́dáṣọ́ jẹ dánmì omori ọ̀rìhì ránára jèrè ana jìrì hu ọ̀rànà mẹ̀ẹ́ omori dọ́kà ẹ̀ ọ̀gáwé ẹ̀rù kọ̀rọ̀ ìdàkánà kọ̀ọ̀lẹ́sọ̀n ìnàlà àmàlà ìdàkánà kọ̀ọ̀lẹ́sọ̀n wọ̀lẹ̀m yẹ́kùn sọ̀wọ́ àbẹ́rù bọ́bù kọ́rin náà ẹ̀jìrì òmùrí ọdún òmùrí ọ̀yà àdọ́ wọ́n àmì àgbọ́mùrí dè àgbọ́mùrí tọ́tọ́tọ́ ọ̀nìyàn tọ́tọ́ mẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa gbọ́mùrí ọ̀nìyàn gẹ́gẹ́ náà ẹ̀wọ̀n kọ́rin wọn jìrì ọ̀nì òmùrí ọdún slọ́ṣọ́ tó múrí nìyí wọ́n ìlà kẹ́mà sọ̀rọ̀ abẹ́n wọ̀nà mìíkùn kọ̀ọ̀lísán lẹ́mìí ọkùnrin ọkùnrin ọ̀rọ̀ ọkọrọ ma jere kawa ma ọ dị ama ọ wee mee agụba ogbori ẹgbẹrẹ ẹdọ onwe yi lọtí ọtọ wuri hata ẹkú na ha ní sọmsọ wa adam kọrọ nọ ni akiju mẹẹ agụba ogbori ọmọ chọchọchọ jere ama ama jere. ana wọn mẹta ẹsẹsẹ nnọ ntọ ọmọrí ọzọ náà ọmọrí zi mẹrẹ alfọdẹ ẹnna wọn zi iyat dọwọ kaa ni kaa yi ayé kọrán nínú nàn fama nkaana. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه

omori ya meme bosi noyan asanje sase baka e ko ni ikhlas obonon ana no bi khalis o shoje yo omori ya nyare asanje sase bahura sibatu to omori ni do omori ana me baba nda kan tayi ومن أحسن دينا ومن أحسن دينا ممن أسلم وجهه omori okaye enyo ba na heka ni zoza huno be kaka mimman aslama wajhahu lillah huno be na kaka e o mani shenwani je omori o shenwani je e, yo omori ek islam wajhi izo ono bi islam al qasdi wal amal lillah o bi ka dara no haba yi shoje omori akukuru wa ara mɛ mɛ akubo omori. wọ́n wá mọ hosin. náà wọ́n wọ́n lọ́nà kẹ́kẹ́ omi níbi ẹ̀tọ́ rẹ̀ dáná àkàrẹ́dọ̀ nìkan yìí anáníbi ẹ̀tọ́ rẹ̀ ọmọ bí ọmọ

lórí jíire dùdù sọ́tún tó múrí nìyí sallallahu alaihi wasallam lọ́nà orí lọ́nà gara ha ọ̀nà jíire dùdù rà ha wọ́wọ́ sọ́tún tó múrí nìyí anyụkwa ọrịa tomiro kono múrí mọ́ nípa gara ha lọ́nà yẹn lẹ́wọ́ aṣọ ọ̀jẹ́ nìkan yìí wòye àmàlù lẹ́tì كانت على غير سنه ọmọ ma bọ́kọ́ mẹ́mẹ́ bẹ́ẹ̀ ní tí o sísun ló omori. tó mọ̀rí yìí ẹ̀rọ ń tó mọ̀rí mẹ́mẹ́ náà a wọ́n wùrí dị wùrí ha àkọ́ ìrọ̀ ọ̀jẹ̀ lọ ọmọ bọ́kọ́ mẹ́mẹ́ náà kẹ́bẹ̀ fún mọ̀rí yà mẹ́ sílọ́tún tó mọ̀rí mi ní sílọ́tún náà mẹ́ni ọmọ yẹn mẹ́ka ìkìlọ́sù sa àti nàìjíríà tó lábẹ̀t dọ́mọ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ mọ̀kọ́rọ̀ pọ̀

akanya wọn ni na ama mɛ abɔne maa pɔn wɔ bɛ ndị ohu tum hɔ sɔtɔ ntɔmɔ yi nini dɛm akaa yɛ ɔnum anim wɔyɛ no de dɛbul yɛ sɛ mɛni tukɛ abaka nyɛ nenan abu yɛ di pɔpɔ pɛ nenan ɛrɛ ba bɔ n'ɔdɔn ha ara nyɛ sɔsɔ n'osi bɛ hura sɔmu ni ọrịa eyi ewere okoro ụtọ nwere iyi nọ okoro ụtọ bụ ajọ banye ọrụ nọ inu mi sọrọ ụbanye sọrọ aka ọ mere ọ mekawa mee ọnụ ụbanye sọtụ ntọ nwere iyi ehe ولكن الاخلاص عزيز ده ده مرات رسول عزيز ere ọkacha nwa oge ebere na ahịa ọrụ anyị ịna na eko obori anaba ọhụrụ na nime ka sahụpa akwa ma jọọ ha sahụpa ya kwere sahụpa papa ọma jọọ ha abanyekwa ọnyara ọnụ ọnụ kwuchie dị sahụpa ka otu ọgwụ ya dee kini sáfù pọ̀hùn bá ọ̀yà na sálà ìjà sálámà ọnụ ẹ̀rọ sàtẹ́ lórí àyàn náà ká tẹ́ ẹ̀wọ̀n ìzọ ọmọ ààrẹ kàṣẹ yi orí ìrísẹ́ pàpà mi ìrísẹ́ pàpà ìrí ìnà náà ìnà mìíràn na

alimami kotobi ini tasi iran mekuku ibo na ọmọ náà ni máa kìtà tí kotobi yìí yẹn ọkà yìí imam aṣọ làákọ sọlá. ẹni bí imam ayé yìí rùkú náà wọ́n á fẹ́ wẹ̀ka rẹ̀ àmọ̀sọ̀họ́wọ́ kan bàbá jọ ní ìsàlà ọkà ẹ̀ wọ́n kúkú ní ìṣẹ́ nínú ìkú àbúrò ọ̀nà ọ̀yọ́ ló kó jà rẹ̀ pẹ̀lú nínú ẹ̀ alfaki wakano alimami kotobi amani tafsiri tafsiri kotobi bóyá ní kẹ́ tafsiri náà ní tafsiri fìkìhì tafsiri fìkì wọ́ọ̀lì imamu fàkì wọ́ọ̀lì islam tó wuri amamẹka ọkara ọ̀nà náà wà lóde bá ń bẹ́ẹ̀rẹ́ oníkàrà pẹ̀lú ẹ̀kọ́ àwọn àwọn ènìyàn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ọ́ta

ikhlas ma kanu amisa ko wori ya kare ananno avi ona de afọ so ka ahe kono no na aba amen ama ahe kono na anu we sikai e, anyi ni trobo ina ijo na ewo tanabi imam zame ma ure aboro no ba di yare un amikawanye na ba mo je danyere na kawo mo je

ememe ihe nna ya taa kwụọ mere ya bụ onye ebe a sọkọ ịza ha n'onye kwa ike ya ma ọkọrọ ahụke ahụ ọkọrọ na-emepụta osisi ọbị eme omori ya ka anyị na-epe mmeka

ilé ìkọ́sà àṣọ ń tó mórí yìí iná mẹ̀mẹ̀ mẹ́ ẹ̀rọ ń tó mórí ọ̀mẹ́ẹ́dọ̀ mẹ́ àbíkọ́ máa ọ̀mẹ́ ń tó mórí mẹ̀mẹ́ẹ́dẹ̀ àmọ́ ìsọ́sọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n mi mẹ́ ẹ̀rọ tó mórí. ọ̀bàdà làwọn ṣàyè àti máa kàṣẹ́bù. ọmọ ilẹ̀ kẹrin de ko kɔla kɔla kɔri kɔla ɲɔgɔn ɲini hure ɔnumanu hure tɛ ɛdɔ إذا رمى كيدا بالصلاة مقيمها فتاركها أمدا إلى الله أقرب إذا رمى كيدا بالصلاة مقيمها أنا سلمك أيك ètò dìrí irú dìrí ọ̀yìnà mọ́sùsàlà jẹ́m fàtàríkù àmùdàn ọ̀rọ̀nà ìsàlà ti tẹ́tọ̀ ọ̀pọ̀ dọ́yẹ̀bọ̀ ọ̀pọ̀ ilẹ̀ na àkàrọ̀bù ọlọ́gùrù omori ìhùnà náà kọ̀ ní ìkàyè ètò dìrí ìkọ̀rọ̀ sí mẹ́m ẹ̀họ́ ya ọ̀rọ̀ nínú ẹ̀jẹ̀ náà na náà mẹ́rin ní ìkísọ̀ àkúbá nílẹ̀

الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قل أنتم مريكا أيوة وكي هل ننبئكم بالأخسرين أعمالا وجه مكنوا بزونني أذنهم òdúrí àti yóò mẹ́ta tẹ̀rẹ̀ iná bukọ́rọ́ náà kọ́nà ọ̀nà. àlàdínà dọ́là táyọ̀ hom tìlhárà ti dùnìyà wọ̀hún yà sàbọ̀nà ànàhom yóò sí lọ́nà sọ̀nà. ọlọ́run ní kẹ̀kẹ́ yìí àbúkọ́rọ́ ìlú kẹ́nẹ̀ mi àbúkọ́rọ́ àkẹ́lẹ́ kẹ́nẹ̀ mi ọkọ̀ gara ha bẹ́ẹ̀ ni wà ni sí i náà náà maka bukọrọ ekene eji susu mma. ha baa ma mkpụrụ obi aka osi aka ọmọ ẹdọ men ẹkụkọ ntu omori ọka ye ọka abịa ọha ekọnọ na ya aka ọdọ ọhụụ n'ụba aka ọhụụ n'ụba na ebe abịa ọha ekislam nọ na صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وبارك عليه ولا ما وسيني امين ادعو لي ابو امامه حديث منهم رضي الله عنه اوكي جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم ان يريني تنتو مري فقال دكا ارايت رجلا غدا يلتمس الاجر والذكر ما له ايوان تو مري fúnlùkà ẹni pọ́ọ̀lù ọmọ àkòrẹ́kú tó rẹ̀ àdúgbò sọ́wọ́rì tó tẹ̀ẹ̀tẹ̀ẹ̀ jòríkà ó ní èlú tó ṣe ihu ìlú omori orí jòríkà ọmọ ọkùnrẹ́kú náà ọ àgàkà á amáyọyọ ọ̀rìn á ọ̀rìn tó ṣe فقال رسول الله صلى الله عليه وسلم دوتو مريد لا شيء له اين تشني يمني اين تشني يمني يعني؟ فعادها ثلاثه امرنا ان دوه سيتان فعاد رسول الله صلى الله عليه وسلم والرسول يقول لا شيء له دوتو مريد كلاكي كاكاي اين تشني اين تشني ثم قال ọ̀bẹ̀rẹ̀ ma ń dọ́ntọ́ mọ́rí dọ́ka iná lọ́wọ́ ó mọ̀rí yìí lọ́yà kọ̀bọ̀lù mínà lámàlì ilẹ̀ àmà kánà lọ́wọ́ ọ̀lẹ́sàn wọ̀ bù tó gbé ẹbí yìí wọ́jú o ọkẹ́ yìí náà mọ̀rí bá àbẹ̀ òmò èyí inú kọ̀rọ̀ ẹ̀ẹ́fà náà hàn mẹ́ àgùgbọ́ òmòrí yìí dọ́wọ́ náà rẹ̀ mẹ́kọ̀ lọ sí sí lóyìn náà òmòrí òmòrí ilẹ̀ yóò rí kéwù every anahere ere no ya atanu ere ka atanu na every anahere obio sọtí ohun tó múrí ní sẹ́wọ̀n nìkan yìí òmùrí ọ̀nà orí òkà tó kọ́rọ̀ ẹ̀kọ́ ìnẹ̀ dóòmù lọ́nà ó káwà mẹ́ bọ́sí wọ́n ti kọ́rìdọ̀ bọ́sí wọ́n ti kọ́ orí èdè ohun èyí ibrahim ismail

ẹ̀nẹ́fà fẹ́ mìíràn ìjẹ́ǹjẹ́ kó ẹ̀nẹ́fà fẹ́ ìjẹ́ǹjẹ́ kó lọ́kìlọ́tọ́ mọ̀ nínú ni ẹ̀nẹ́kà àǹtà sàmì ọ̀làlì ìjẹ́ ìkà ẹ̀rẹ́ kàyé omori onye lórúkọrọ yóò lọ́wọ́ àmì àmà ọsíwá ìdọ̀wọ̀ èyí and the river àbọ̀ akagiri ikhlas aka ọmọ ẹgbẹ́ omori ọmọ ẹgbẹ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ إنما يتقبل الله

إنا أنزلنا إليك الكتاب بالحق إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص أما بيتامى هذه كلمة إلى منك إيه ọtakanya dị m ahịa zere ha ebe na m ọgọyapụ mere yi dọmere ahụ ekem ọdị n'ehi na omori osisi ehe onyeisi n'oyi ebe ka ya ara ka kọrọ na ọma a na ere na ndị ka ọgwọ ọma e, emiri ihe nwe nwa m ka ee iri mara na asị mbe nyi madị m ahịrị ha na ere na anị akọli m ọnụ ọka m ahịrị ha na ere na anị dọrọ dị tọrọ kọwa ini ọkarịba ankọja ha na-eme eme

omori ọka ye ono chiche ka ndọghọta ịwọ ntọ omori tọrọ sọrọ ịza ịza rírì ìza ìza fàábùdìlá mọ̀húnísọ̀láhùdín lédè káwà ẹ̀kọ́ omori ọ̀nà mọ̀húnísọ̀láhùdín tó wà sí ẹ̀kọ́ náà jẹ́ ọ̀nà omori ìdí ọ̀chọ̀chọ̀chọ̀ ألا لله الدين الخالص أمري

وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين هنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ملك نجا قل الله أعبد مخلصا له الدين ايوان تقولي كان معا النكاية

ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة وما أمروا أمريكا بن مريد ina nadu miram ina to ọha zere mọm ẹni sọ na ọmọdé sì kọjá ìwọ ọsá pàríkà yìí ilẹ̀ ni àbúdù mọ́ pàríkà ní èhè kó iyi. Ebe ẹfẹ́ sì kọjá na dẹ́sẹ̀ ẹ̀kọ́ náà jẹ́ ọmọdé mìíràn tọ̀tọ̀tọ̀ hùnàbọ́ dẹ́mẹ̀ jẹ́ ilẹ̀ ìzà iná ṣòmùrí jẹ́ ọ̀nìyàrá gẹnegẹne náà ẹ̀kẹ́rẹ́ ọ̀yọ́kẹ́ sọ́lá àdá wáwé ọ̀tọ̀ rárá náà ti sọ́lá ẹ̀kọ́ jẹ́ dẹ́ẹ̀ni zaka ọ̀nàmìkà ẹ̀ẹ́mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ene eke na ahụ kpọghe tetetere slọtị ntụ mụrụ imi ọmọdé ọmọ ìní anyị dị dúnlẹ̀ bàbá rẹ̀ dọ́pọ̀ ahẹ̀kẹ̀ ọ̀yìnmẹ̀ àtàbùkọ́rọ̀ pit ọ̀mìnmẹ̀ dọ́pọ̀ ọ̀gbẹ́ni pit dọ́ṣọ́ na ayọ̀ nyara nù anáàfẹ́ ìrùkàyè

èyàn tó káyà mẹ́hẹ̀mì ìnàṣọ́ láti ìsọ́lọ ní máa kọ́ wọ́n lù sùkí àti hajjá ní mínàmẹ̀ àti súpọ́ ní mẹ́wọ́n wọ́n máa yá ọmọ máa ti lèláàrí àtàbẹ́hàmì Olùmí ṣáájú nílá ìrọ̀bọ̀lá àlàní. Omúrí òmìnira gẹ̀ẹ́gẹ̀ẹ́ ní ṣáájú ẹ̀yìn. Omúrí ẹ̀mẹ́wò ilé abẹ́ pìtì láàṣẹ̀rí ìrìnkẹ̀ẹ́. Ilẹ̀ ṣáájú òmìnira àwọn ẹ̀kọ́kú yẹ sọ́fà. Ọ̀rọ̀ tó mẹ́kọ̀ọ́ náà bẹ̀rẹ̀ ohun tó Kò lè wọ́n ní ìyọ̀rẹ̀

ano muri memen kisa na ikhlas da mere ya gomu yo nyere gini gini ebira nebi nobi ama manu sire ko muri do kai isa nebi ni ka ijenye ya zire mene ala وما أسألكم عليه من أجر وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين annabi ne an tole ne eh ya koto ya rura mene ne da ya ko hama ne da ya kai waka wa ma tanuku alaihi min ke masasi ni ya ne eh ye de maka ka sun tanno okoro wòle ma mẹnọ ojú wòle ma tànọ èmi náà yìí tó sí ìwọ ọ̀nà ọ̀nà ni ọ̀nà ìbò mórí ọ̀nà. nàìjíríà ìlà alábẹ́lá lẹ́nu. ìtúsí àmìlọ inú wọn mórí omórí ọlọ́wọ́ ilé yà bẹ́ẹ̀ pìtì. ó wòlí dọ́là kan nìkan yìí. وذكر في الكتاب موسى انه كان مخلصا وكان رسولا نبيا وذكر في الكتاب موسى انه كان مخلصا وكان رسولا نبيا وانت امري كا وكا يا زلمه كاين من نمرتي ini second no muri tiete yo eno wa karea ne yo karea ne bi musa yo ani bi musa ne me innahu kana mukhlasan na kana rasulan nabiyya innahu kana mukhlasan omori ọka níbi na omori omise nwara ọ maka na ise gagwara akara egburi إنه كان مرسلا وكان رسولا نبيا ضغنتم ضغ مبو ضغنتم ضغ مبو sọ́tún tó mọ̀rí mi ìjọ mọ̀rí wà kíkàrẹ́ ilé rẹ̀ níbi

بقوى بذكرينني بكنك واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيد والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار وانتم مريض ركالي أمي جميع مهني era annabi na ya ka ene ba annabi na ya ka ori ha no bari ya be ne annabi ibrahim ana ba annabi ishaqa ana ba ya annabi ha ana annabi yaqub ana ba ya annabi ishaqa قل لا أدري ولا أبصار أبا أزي أزي أمري نيوا ha أنا إبراهيم أبدا ha إسحاق أنا إسحاق أبدا نبي يعقوب أبن هنا مريم هنا في بابا قل الأيد والأبصار قل الأيد والأبصار أمريكا ما يبني دم هم اليوم والأبصار أمريكا تقدرني أمريكا ورزاني نارني أمريكا قادني إنا أخلصناهم بخالصة ذكر الدار إنا أخلصناهم بخالصة ذكر الدار omori ọkọ náà nẹwa ènìyàn nyáre ní kàkà yìí tìǹtì bọ́ọ̀lù ni tìǹtì dé láàrínà ìlànà tìǹtì dé ọ̀rẹ́ ní àbáyé ẹ̀mí bàbá náà وإنهم وإنهم عندنا لمن المصطفين الأخيار لمن المصطفين الأخيار

dɔmɔri ye ɔmɔ yi n'ɔrɔ don ma ɔda yi ɔntɔ ɔmɔri anabai muhammad sallallahu alaihi wa sallam ɔna yɛ ate pɛ nana nye bɛyi ana ama hɛ ka gba na ɔmɔri ɔnyɛrɛ gini gini bɛ na esusu bɛ wura ɔna ba wura wa ɔyɛ ate pɛ wa ɔbɛ na wa

ẹmẹ́ àṣà ìkọ́nà ní ìsì ẹ̀yìn sọ́sà lóòrùn ní dọ́wà tàà àfẹ́kẹ̀wì ذلك خير ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون أمري كما بابا مري أكبر أمري أن يرى خير للذين يريدون وجه الله أنا ما

الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى وسيجنبها الأتقاء عمري أقل ما أشوم في جهنم الأتقاء ọ̀rọ̀mẹ́jẹ́ wà yóò morí ihu kérékéré iná nwa onene bákanú náà fẹ́ ìrọ̀kí náà bí sàábẹ̀ fẹ́yìn náà bọ́ nwere ọmọnyẹ́ wà yóò morí kòkòrò ọba mọ́ tó morí rẹ̀ kàrí àrìnkàrí imani abubakari aṣọ́tí ní wọ̀ dáfí imani abẹ́ pìtì náà nyára bẹ̀ bá aṣọ́tí ní wọ̀ sáà imani abubakari وسيجنبها الاتقى الذي يؤتي ماله يتزكى ọmọ ní kẹkẹrẹ ìtí mọ́lọ̀ yẹ pẹ̀zẹ̀ká ọ̀ṣẹ́kẹ̀yẹ́ ni pé lóòṣùgbọ́n ni pé tó ragùnwó mórí àti ìmọ̀mí ni láìláha ìlúlọ wọ́n máa ní ààbì ẹgbẹ̀ ooo mímọ̀ ẹ̀mọ́tẹ́ tó rà ẹ̀yìn tó ṣe náà sí ìṣọ̀ kọ́nù náà lẹ̀rẹ̀ yọ ẹ̀yìn wọn náà lọ́kẹ̀ lẹ̀rẹ̀ yọ sí náà ọ̀nà ìlọ́bí ti bọ́ wàjú abúlé lànà ọ̀làbọ̀ ọ̀tà ìlọ́ ti bọ́ àwájú rọ̀bì làn bẹ́ẹ̀ kí ló nínú òmùrí ọ̀nà gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ èsìsì wọ́n lọ sọ́fà yàrdọ̀ ọmọdé kò nílé èsì náà rẹ̀ ọ̀dẹ̀dẹ̀ lè yí náà lọ́mọ yẹn ní ọ̀nà mọ̀rẹ̀kọ́ọ̀dù ake ahali jam ahiza abubakar ba inan janna malaikun na ti ma karaya wata mutu buri ne ya na ire ci ya abubakar jumhur ne ta rin da kayan ya ta gure ya a gure ya abubakar bakterin wani ya nuna tirin da na ya nuna ci ya ọmọ mama má se yọ bilal lọ́dọ́nà tó mú yọ̀nà anábọ̀rìhì lọ́dí islam lọ́dánà ya ari ọkọ̀ hu ní islam ọ̀nà sẹ́yìn àbàkárì dọ́hì ọ́n ọmọ ìhẹ́ ọdún wúrọ̀ bọ̀rẹ̀ ọhúrọ̀ ọ̀rọ̀ di abu kuhafa amala di Abu

ana ɛno ahedu ahuru bɔre hɔ akomea de ma ɛne kataa ɛne ne kitipakitipa ɛne nya gidi ɛne anyopa ɛne ma mo hɛtɛrɛ slatentɛmuri kari ɔkyerɛ ɔnyɛ ɔnɔba yada na reka idohi na omuri ɔne esisi ɛnyi so na esisi ɔsa dɔmori ka jibiru

lọ́tí tó mọ̀rí ìlú ni múlé mẹ́wọ́ ọ̀fẹ́yà ìlú ni o mọ̀rí ọ̀nà pòòrò ìjọ kàrẹ ìmọ̀dá kìkì mi ni túbẹ̀ lọ́mọ̀rí sí ìkọ́ sọ́nà náà ìzẹ̀ ìzà àgùwọ́ ọmọrí yìí bẹ́ẹ̀ sí ní ìdò ọ̀ẹ́ ti di túbẹ̀ دمري دا كان كاي إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله كويا كتاكتر جهنم أما أن ينظر الله أما أن يتوبين مني

فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ọmọdé kiri mẹ́wàá lẹ́nẹ̀ ọ́nùbà àbàrà àhùrí òkú òmùrí rẹ̀ ìzẹ̀ ẹ̀zẹ̀ nìní ìrí mẹ́wàá lẹ́nẹ̀ ní túbá inú mùnáfikì ọ́nùbà àbàrà àhùrí òkú òmùrí rẹ̀ ìzẹ̀ ẹ̀zẹ̀ ويانا أنا كبير وانا أما يا نوكي أخلص دينك يكفيك القليل من العمل نقرأ كاو نيو مري كاو أنا مي وامي تي أنجل وامي نايك وا ديزيو أين أشي كبو مري أنا تتومي أورد فنيا كبو مري إن هباء منصور هذا إيه هذا إيه هذا إيه هذا bàtẹ̀tọ́ wọlé níbi ìjọ mọ̀rí yìí ọmọ ìní zan ìjọba àkàrẹ́ nanaba ọmọgbọ̀rẹ́ bá bẹ́ẹ̀ nìní bẹ́ẹ̀ ahọ́ ọlọ́yà ilẹ̀ ọ̀nà náà dáàlì jẹ́ nà rẹ̀ títí èzúwa ìdẹ́nẹ́kù bẹ́ẹ̀ kí ẹ̀nàmẹ́yìn ẹ̀kíláàsì إنكم مذائق العذاب العذاب الأليم إنكم مذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أمري إذا كرين ننبت إن ربنا نمري تنتهي دن مكماو lóòmórí ìwú ẹ̀tẹ́ láàká ìwọ́ nìkan ó wà dá ẹ̀rẹ́ ni ni alàbádìlà àmì òyà máa tọ́lẹ̀ wọn rí ó máa tó ìgbà ọ̀nà ìlà màkọ́rọ́tọ̀ tààmàlẹ́n. utoshi ní sùúrù náà wọ èso mẹ́mẹ́ sì sùúrù níta ní o. ìlà ìbàdàlá ìlmọ̀ọ́lẹ́sìn. ẹnu náà wọ́n rí bá àwọn ọmọ yẹn mọ́ ọ̀nà bí orí yóò múrí ẹni ẹ̀kẹ́ yìí ẹ̀yìn zẹ̀ẹ̀zà dẹ́rẹ̀ yà á mú kọ́ra gbọ́ múrí ẹni ọ̀tọ̀tọ̀tọ̀. ọ̀làìka làwọn mọ̀rẹ́dẹ̀ kan máa fàwọn àkíhò wàhùn mọ̀kọ̀rọ̀mọ́ fìyàn láti nàí. ọmọdé kiri mi wọ́n mi mi ẹni máa bè ní ìzé olóòmúrí olórí tí yọ tẹ́tẹ́ wọ̀ ìzọ́ ní ilé lọ́nà náà ni ìkókó tí ìrìnlẹ̀ yíwọ́ náà ẹ̀ẹ́zọ̀ lẹ́ẹ̀bọ́ nẹ̀rọ báyìí fèjánláàtì nàrí iná jẹ́mẹ́lẹ́ kẹta jẹ́mẹ́ wọn máa bè ní anara anara rẹ̀ hí ẹ̀wọ̀mẹ́ jẹ́mẹ́tù náà ì òmúrí ọ̀nà wọ̀ rẹ̀ kàtìmẹ́ ẹ̀rí náà jẹ́mẹ́ nínú alàsọ̀rọ̀ rẹ̀ mọ́tàkọ́ bìlẹ̀ hiro so so so ni mi be be ni mi de kale de ike won is not janna eh e be ma lo so yan anyi so mo ka ye ire ma lo so won e ki me yeta am e ni ne ire ma lo so is not janna anyo mo ri me position na ne ki ne ku ki ana ka ye de de ike o so ire ma lo so sa de yo no de ayo me يطاف عليهم بكاس من معين ọkàrẹ dáṣọ òjèsí kárára bíkáàsì ìrìnsówó nyara èkì èrì kyẹ ọmọ mẹrọ mẹrọ sáwó ọmọ òdìdí ọmọ ọmọ mẹrọ rà lórí wòó yìí nẹni ẹhẹ ramarọ ìyẹrẹ lọtún tó mọrí nìmi ni màá yẹ náà káyọ ó yìí nẹni. bàyìdá alázàtì lè ṣàrìbì. yóò ní ìpínlẹ̀ ẹ̀jú sọ́wọ́ náà mẹ́rin ọ̀rìjọ́ náà mẹ́rin ọmọdé káyọ̀ wọ́n fẹ́tẹ̀ sẹ́nẹ̀ sẹ́nẹ̀. ọmọ sẹ̀nẹ̀ sẹ̀nẹ̀ ọ̀dẹ̀ ni lọ́dọ́tì lè ṣàrídì dọ́bọ̀ yìí ni yẹn níbi ìhùwọ̀n. láàfin ha gbọ́rọ̀ wàlá ahùnmáà ní ha yóò zàfún. múlẹ̀ mọ́ bọ̀ zẹ́rẹ̀ kẹtìní wọ́n rẹ̀ nẹ́ni. múlẹ̀ mọ́ bọ̀ zẹ́rẹ̀ kẹtìní wọ́n rẹ̀ nẹ́ni ni. أرندوا هو كابون من يديرو ما شاك بره فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله عباد الله المخلصين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين فانظر كيف كان عاقبة المكذب المنذرين إننا قلنا مريد ذاته أمريكا كان sɛbɛbɛ ta hɔ abɛma kɔnɔ a kɔnɔ mɛ nɛsɛ mu kɔrɔ ɔbɛrɛma ne bi nuwo ɔbɛrɛma ne bi aa ne bi hugo ɔbɛmɔri wo wɔyi gbɛte ne nehu illa ibadallahi almuhsin ɔmɔri ka dɛ kɛ nana sɛ kɛgye yɛ ɔmɔri yɛ nyɛ tɔtɔtɔ ɛnɛ bɛ nana sa sɔ ɔntun bɔnɛ hawan o yɛrɛ bɛ rɔ wa ɛrɛ bɛ yɛ nɔnɔ ɔmɔri gbɛtɛ فكذبوه فكذبوه فإنهم لمهدرون إلا عباد الله المخلصين فإنهم لمهدرون àbẹ́rẹ̀ àgbọ́nà kọ́ntú ilé tí ó mọ̀rí ma ní ìwé ẹ̀tẹ́dọ̀ alákẹ̀ẹ́nà ọmọdé kan láwọn àkọwà mẹ́rin kú ìkìyẹ́ mà náà lẹ́bàá ìdírí jẹ́ ànámà إلا عباد الله المخلصين أنا نما أبوري يوم مريم نكاكاي أنا هكني يوم مريم يا تشتو إخلاص أنا مريم كاري إخلاص إخلاص إخلاص وهي يجي إن القرآن من أنا في يوم هكاي وأنت إخلاص ما جاب مريم ويا تشتو سلطنتو مريم مريم أنا وفايا إني آمين dọ́mọ̀rí yìí dọ́gà mẹ́mọ́ náà sísá olóṣì yìí rí dẹ́mi ní èṣì avọ́ àbẹ̀ta mẹ́yẹ yìí hún bẹ́ẹ̀ ní dáàkà nìkan. màmá lọ́tọ̀ لا نريد منكم جزاء ولا شكورا لا نريد منكم جزاء ولا شكورا النبي اللازم أعطيه حقه يا هذا لا نريد منكم جزاء ولا شكورا إنما نطعمكم لوجه الله إيه لا سيساعد bẹẹkaye abẹmẹ náà kọ àwọ bẹẹ akáwọ ká àfúrúmùrí ìmẹ lẹnu rí domin kún jẹjẹ àn yẹn ní tó ṣe ní kẹrẹ ìwé sí ìní náà wọn bá ṣe kó rẹ yẹn lọ kẹkọọ pé ọwọ ni no, yẹn kẹkọọ pé no, pé ọwọ mi ìkọlá no, náà ní kòmúrí no, bọ̀ sí mẹ́rin ẹ̀zẹ̀ níbi múrí ọ̀nà bọ̀ sí mẹ́rin ẹ̀zẹ̀ níbi sọ́ọ̀rì dín àbẹ̀wò kọ́ọ̀sì rọ́dì aláwọ̀ àná ọ̀nà ya na ìrànkúmọ̀nà náà anáàpá ọ̀rẹ́sọpá àti atẹ́mẹ́nì nínú ìlókù ẹ̀yí ẹ̀wọ̀n arẹ́lókù ya tẹ́pọ̀ yìí lọ́rẹ̀ mẹ́rẹ́ kàyè ànyẹ́wẹ̀ na tó rẹ̀ sáàrẹ̀ ọmọ ẹ̀ wọ́n yà wà tó kẹ́mẹ̀ àà sáàrẹ̀ bí nàbí ọrịa. dọ́kọ̀ náà pè é ṣeré hùn wọ́n mọ̀rí kò ṣeré ọ̀nà hùn mi di ọ̀rọ̀ tó rẹ̀ sáàwà and ẹ̀nẹ́ rírí tọ̀ ẹ̀nẹ́ tó sọ rírí tọ̀ ọjà náà yọ̀n ọjà amir anabodi saat amir bin saat ìjíjọ́ ni rí tọ̀ díjọ́ náà káyọ̀ nìka ẹ̀wà dánù bẹ́ẹ̀ ó bá pọ̀ oṣù pàwọ̀ ilẹ̀ wọn ààrẹ ẹgbẹ́ e, e, náà mi lọ́nà lọ́dẹ̀ dé àrà kí èzùlú èzùlé pẹ̀lú ẹwọ̀n kẹ́yẹ ọ̀rọ̀kù káàkà sọ́rọ̀ bí ọmọdé mẹ́rọ àwọn àṣọ́rọ̀ bí ọdí slọ́tún tó wọlé nínú wọn náà kìí láfọ́ sí mwenye zùlé sí mwenye zùlé ẹ̀mẹ́ àwọn ọ̀rọ̀ bọ́ọ̀lẹ̀ dé uje ne iskama kayo ko bijo no man ono boro tuwan sabato sabato ba ide ka wo ho ne do je po do ya te kugbam to ma wo de tete ka to le wo ko ya ku aya ko insha aya ko ka ka e ayi so do le ya slot to muri ni baba ni sar bin abi waqas do man so nyu jani ra che do man so nya ra che che ya ni wala me so nya ra eza ka yi suru ba ba su wani ana cin slotin tomori ne na kawo ne ka yi ọmọ wahun wọn tomori wọn tomori wa kaka inna allah yuhibbul abda taqiyyal ghaniyal khafi inna allah omori o sire al abda taqi ori ya ne kaka o nyanwe ya no omori al ghani dọ́rẹ̀ mọ̀ rọ́bà al khafi dọ́tẹ̀ ọmọ nyanwe ya omori dọ́rẹ̀ rọ́bà yìí amadote oko uto muri omani ka ko muri omani sire iri me wono nun sar na be wakas baba ban do na we he muri ni dokwa ngara no ho ni ubere kwa do na ya te po ogban ime nwaren radiyallahu anhu ọ̀nà mẹ́ànà ọmọsí kàtúyà mẹ́wọ́ ee jẹ́ kújẹ́ náà rèrò ká àbámà ọ̀rẹ́ ọ̀hán akọni mẹ́bà ọ̀húrẹ́ ẹ̀rọ ọ̀fẹ́ spọtù tó mú rí ẹ̀ àdó òkú ní òṣà nìmi kẹ kẹ́yìn wà nìrí ìmọ̀ amẹ́bíbi ẹ̀kọ́ ẹ̀pẹ́ èézù ní tòlẹ́mẹ́ ẹ̀yẹ fa tọ̀rọ̀mọ́ ẹ̀sẹ̀ jìjì lẹ́yìn lẹ́yìn lẹ́yìn masuliya ni nɔ leadership ɔbɛbi responsibility ni nɔ accountability ni nɔ ɔmɛ kó ɛkɔ ɔdún omori yɛ àbámọ̀ wọn kúkú rẹ̀ máa mọ̀ òbí dìé wá ọmọ ẹ̀mẹ̀ sílẹ̀ ìrànwọ́ wá ọmọ ẹ̀mẹ̀ kìlẹ̀ ìrànwọ́ wá ọmọ ẹ̀mẹ̀ pọ́ mẹ́gbẹ̀rẹ̀ bọ́ọ̀rọ̀ ọmọ ẹ̀mẹ̀ sílẹ̀ yé wá ọmọ ẹ̀yẹ́ wọ̀ hí ọmọ ní ìmìlẹ̀ yẹn nẹ̀mẹ̀ mo rí ọmọ bọ́ọ̀ báyà yìí المؤرخون ان علماء التاريخ ان ينوانا كاكاي اوزي سعد بن ابي وقاص نماني صلاه تومريني صلى الله عليه وسلم او اني قتلت الحسين او ان انا واجن تومري انا هي حسين انا يجي نمو وين يا بدي ابي كو هنا ولي انا ما بايني دولين تكاي ọmọ orí gẹ̀yẹ́ máa bẹ tí máa tẹ náà ní ẹni bọ́ọ̀dọ̀ fúnkì náà ní súnlẹ̀ sẹ́kọ̀ọ́ rẹ ọ̀rọ̀ èdè òdò ìzùlé sẹ́kọ̀ọ́ ọmọ ọmọ náà orí ọ̀nà wà báyà báyìí amin amin hadith sọ ni alimam muslim ọdọ ọbẹ muslim ọmọdọ ikhlas ayẹrẹmẹ ẹni tọ́ọ̀bà. lórí ẹ̀ka ní iṣẹ́ na anáwọ́dì ní kẹ́hìn ọ̀yìn ní sọ́yìn buhari ọ̀rìn sọ́yìn muslim ọ̀rọ̀ ọ̀dẹ̀mẹ̀ òjìkọ̀nyẹ́wà ọ̀yìn ní kẹ́hìn 99 lọ́wọ́ náà bọ́ọ̀lù ṣe ní ká ẹlẹ́rọ ọ̀nà ìyẹ̀ àti zọ́ni ọ̀nà ìyẹ̀ dọ́ọ̀ka ya ọlọ́sọ́nù tó mẹ́rin rẹ̀ ànàmọ́ he dáyà máa hẹ̀kọ́ mórí àmà tàlúwò yíyọ kò ní tó ọ ní tó mẹ́hẹ̀kọ́ náà bá ká yọ nìka ọmọ ara àwọ̀ ọ̀dà ọ̀jìkò nyẹ́rọ àyìn ẹ̀tẹ́ ààyè túbẹ̀ ọlọ́rí túbẹ̀ bẹ́ẹ̀ enyi tuba ọ n'ọwụwa ọgwụ echeghị slotin tó múrí ọgwụ echeghị ọ̀rọ̀ náà ṣe na án ọ̀nàmà náà ikó múrí àmọ́ ọ̀nyọ́ ihe ọ̀yà ni nyọ́ ihe ọ̀yà ni ekùzì títẹ̀ orí tuba àmọ́ náà ikó múrí kẹ́nọ́ọ̀rì wọ́n mọ̀ nílẹ̀ ká ọ̀rọ̀ tẹ́ ẹ̀yìn ọ̀

náà fún kókó wà rẹ̀ máa nẹ̀kọ́rọ̀ o ẹ̀nẹ́yẹ́ tẹ́bìlẹ̀ kẹkùrò dìbí ọwọ́ náà akọ̀fọ́ lọ́kàá kẹsọ́ kó wà rẹ̀ ya nẹ̀kọ́rọ̀ náà kẹkùrò dìbí ọwọ́ nìyí ọmọ mi wá ha! na eh, amma ya ne ko ta ce mure da muri da hu umuri ya sha no he an to muri kare man ne e wonu to mu dami sahih bukhari ta sahih muslim da dawal hadith man Allah fi tarawi o ro fitite malaiko ya ovani malaika ya mbenvani malaika na so ya rewata enenyin mana aka ya mbata emenye enwere ka e, e e aba ya na wọn akwụkwọ omori iko na edetu tuba enyi sọsọ na kwenye na mpari ka na ene tuba mana aka na ọzọ yọrọ waka enere ka anyị kọrọ ịzọ na meda aba na udiri dọnyi malaika ọsọ n'eri tuwa ana ọmọ kare na aka na nne dọkare ẹni na mmụọ ịrọpụ ẹtẹ hụrụ ọrịza anọ izo ọba gburihu arịza na o gburihu ndo ya ndụ izo ọba kanan arịza ọhụrụ arịza o gburihu ndo ndị ke izo ọrịa kanan anaghị eme mmadụ adịsiri waya mmadụ ya ekiga na amọ dị n'etuka ya ịza ezi nọ o gburihu na dị ya mba baba ya ịlụrụ adị ọgwụri hu ni iran ka o mori iri kọfa akụ nan o si kete esogbo lọkọ gwụrị iri iri ebe agbẹsẹrẹ agbẹ ikhlas ọrọ anyọ tinẹkọ ni ìtúgbà ọrọ akẹtẹrọ tó ayé ẹni sísẹ náà ìnáyà agbọwọ ìkẹtẹrọ òwò kẹtẹrọ tó ayé ọmọkọ wọ sábà ọrọ fún mi mnyoro kwenye chumba na ukodoto bawo amaze gwekei slati uto mulini ikhlas abanan ikhlas abanan mune ase kweta agulete uri anamavaya abayimu yerekanei ọ̀sẹ̀rẹ̀ kọ́nà láìlá ẹ̀lọ́lọ́ bí ma bá ń wọ́zọ̀ bí ma bá ń wọ́zọ̀ bí ma bá ń wọ́n rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ìdìtú ìgbà dọ́jẹ́ ìrẹ̀ ìrìnsẹ́ kíkíkí à mímí mẹ́à a máa bí kèkí wà sọ ọ̀yẹ́ náà ọ̀sẹ̀rẹ̀ kò bọ́ọ̀rọ̀ bọ́sọ̀rọ̀ rẹ̀ kọ́ bí ibn qayyim al-jawzi rahmatullahi alayhi ni maraba nguna bilal ibn sa'ad radiyallahu anhu okay la takun waliyan fil alaniya azu wali omori ina gebe wa aduwahu fi sarira do na woni yo omori ina we to to omori ni sallallahu alaihi

sọ́tún tó mú rí ní ibn qayyim al-jawzi rahmatullahi alayhi ọmọ ya fẹ́ kọ́ yẹran ọkàyè àbọ̀rọ̀ àní ní àkàkàhí olóṣèṣì òzẹ̀bá 200,000 amadi islam ẹnu wọn dọ́wọ́ wà nínú àkàkàhí oníṣẹ́ṣẹ́ rẹ̀ lọ tí ó ló ta ọ̀rọ̀ ọ̀sá ẹni túbẹ̀ inú wọn. àbáyọ̀ nínú àkàá ni àbákẹ́tẹ́ àbákẹ́tẹ́ wọn ẹ̀mí wọ́n àyẹ́ náà wà mẹ́ka ẹ̀gọ́jú wà wọ́ sọ̀tún tó bí mi. ọkọ náà bá yà tẹ́ kú ọ̀nyẹ́rọ bẹ́ẹ̀ni kẹ́ni iṣẹ́ bàbá gòkàrọ̀ ni mo orí yìí ọkẹ ní àkàkà yóò zẹ̀ ọ́ ten thousand ẹni yẹn tẹ ibùdó kọ́ ìmọ̀ tẹ̀sí rọ́mọ̀tọ́lọ́ hẹ́rẹ́ ọkà yẹ dẹ́pàsì sísọ́nì dẹ́pàsì sísọ́nì dọ́dọ̀nì dọ́dọ̀ yóò rẹ́ sọ́nù dọ́dọ̀ Don't be yìí dọ́dọ̀ yóò rẹ́ wọ́n ní sí rẹ̀ yìí kẹ́yẹ́. كيف بك إن نجوا وهلكت دم هي نجيك عن ابن قيم الجوزي أذن ما نقول كلام أما كريم مريء ẹnẹ bá na sẹ ha idó mo yìí wọ ní ìwúrẹ tẹm ẹnẹ àwọn mímọ báyìí sọlá tẹm tó mo rí na ha ilé ọmọ mi báyìí láàrín ilẹ̀ muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọkà yìí lórí ní lóòrẹ́tẹ̀ pọ̀npọ̀ yára tó ń kẹ wọ́n na okogo wọ́n ká bá ní ọwọ́ ní yá na okogo ẹ̀rẹ́ náà ní okidona kai omori ke omori e ba governno agoba agoba sala kaka e abana sho omori ruwa ono omori re ro ya no ono na ke ne yo omori ono omori re ro ya no aguba ye omori e ba governno ibn qayyim al-jawzi la ilaha illallah la ilaha إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنت لا يملك الوازي وراء إنك كياما دوزنو موازي دا من الجنة يا ريبوتة يا ريبوتة لك الويلات إن فاتي ذاتي سواي وليس لي إلا القوافي يا الويلات إن فاتي ذاتي سواي وليس لي إلا القوافي يا الويلات وكبير الجن ذي اليم ذي

ومري الله أصحاب ما بل يتامنني لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إذا ابن قيم الجوزي إذا كان إني أوكي جمع كومري أكي كان أوكي لا تبري أودا أنت ريشته لا تبري أودا أنت ريشته حاشا لبان الجود أيام قضاه

arìnà na ẹ̀yẹ̀rọ mi ní islam yóò yẹ ká ọmọ mi fi pọ̀ na ọ̀rẹ̀ rú na na iná wọn nọ arìnà àrídì ẹ̀yìn mọ́láyà onímọ̀rí ọmọ kátà gẹ dáàsì gẹ ilé yókù ẹ̀nà àwọn ọmọ ẹ̀mí ẹ̀kú sínú bọ́ ẹ̀nàmá ọ̀dáhùn nira yí ẹ̀wúrẹ́ bá ihe ntà anyamá kònyá ọ̀nà jẹ́ nira yí ẹ̀mà àkònyé ní ní sínú bọ́ ní àkàrà sọ̀rọ̀ bọ́ ọ̀yà nù ọ̀yà

onyawa anyị na-eme oyi na-eze eku maka akọ ma ịma ava travel ihe n'ọnụ oyi na-eri onye anaba ka m enkata na ya rịọ m di m na-etuka enkata na ya rada ọrịa ya rịọ m ịga eke kansa ahụ ya iheritan ahụ ya iheritan bọ́tọ̀ mẹ́mà mẹ́à tó mẹ́rẹ́ ní madan àwọ́ mẹ́ẹ̀mẹ́ onórọ̀kọ̀ yẹ́ndọ́ ọkùnrin kárẹ̀ anújọ́ lóòrùn sí lóòrùn náà kòròkò ikú sí ayé ẹ̀họ́ dímẹ̀ ẹ̀rọ ní kẹtọ́ ẹ̀kẹ́ ní àbútú ìrẹ̀yìn isi ọdúnmẹ̀ ìrẹ̀yìn bí ejù ni mẹ́yàrá dání mi ịsere aka ya bụ owu dịghị kwuru bụ owu ọ meka aka na kansa of lọng abalị nne lọng ọnụ ụjọ n'ọrịa nwa kansa tụrụ inheritance ahụ ahụ gbahụrụ ahụ inheritance amụrụ m adị ka na-esi na-esi zụọ iri na n'abụnya n'ọrịa all oh, the implication. But all man can can amara. You see, as a man, they are Dakara, Umuri or saying, Umuri or saying. No, I am a message not doing you don't know, Komuri or Honor Honor. I will Komuri or another Shafi, Komuri na Tokoda on the power. In the Hina, I am a best, Nadia, Yamadua, or Abujoku, or Abuzinubo. ṣe náà kọ́ ìgbòrò ẹ̀ o هو mọ́ bá اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلم سوءا فسلط عليه صفة قامته في السماوات والأرض يا من له كل العزة من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردر كيد من اراد ان يكيدنا عليه وهو المكر من اراد ان يمكر بنا عليه واصل الخذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بسوء عائدا عليه ولا يليق المكر السيء الا بآله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها لم شديد اللهم ارحمنا فانك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رام الراحمين إنك لما تشاء قدير جار جدير نعم المولى من نعم نصير اللهم جل جمعنا على جمعها مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما برحمك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بارك اللهم يا من غير ملكوت كل شيء برحمتك يا أرحم الراحمين وألقنا بالصالحين يا فعالا لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم